وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله وسيمكم كل رمضان وبعد àfi ọjọ́ شوف tí o ẹ̀yẹ rúfin ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ẹ̀yẹ wọn máa sọ yí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ti kọ́ fún mi nínú rọmọdán ká tẹ́tí sí ọ̀rọ̀ ìbùdó ìjọ́ òsì wàkìmọ̀kùnlọ́ oníṣẹ́rí ẹ̀sìn tọ́ba di wípé ó ti fẹ́ parí eré sísá rẹ̀ yóò lo gbogbo ògbìyànjú rẹ̀ tó lè lò ìṣẹ̀fúta ìsìn báyìí omi lè gbá wájú nígbà tó wá sáré jásí pé bọ́rọ̀ ẹ̀ ti ṣe rí nìyí ọ̀yẹ́ kọ́ jásí pé ẹ ti hàn wá lọ lájú ẹ̀ nìkan fẹ́ wá lọ. fàyín tẹ́lẹ̀ náà àgbọ̀n lábí káwá àti torí gbogbo ṣẹ́ gbogbo ó ní í ṣe pẹ̀lú ohun téèyàn bá fi parí rẹ̀. tọ́ba jásí pé ọ̀pàdé rọ̀mọ́tò dáadáa ọ̀ọ́lọ́ gbogbo àwọn ọjọ́ tó ti ṣáájú dáadáa làálẹ́ka tó nínú ìwádà ó lè já sí pé gbà tí ń parí lọ yìí wàá lè ṣe dáadáa níbẹ̀. bákan náà àníkẹ́ni kọ̀ọ̀kan wọn máa sọ wípé orí ti nǹkan ti bọ́ fún mi nínú Ramadan nínú tí olóore náà yẹ kí n ṣe. kásẹ̀tì tọrọ ìfúnṣẹ́mi àròkìmọ̀ fún lọ́ọ̀kùn jàálá wọ́n lè tẹ́lẹ̀ àríwòye ó ní í ṣe pẹ̀lú ohun tó yẹ bá fi parí ọ̀rọ̀ láàbì dákúsìlì bìdáyà kì í ṣe àdínkù tó wà níbi àwọn ìbẹ̀rẹ̀ alẹ́gẹ́rì kọ̀ọ̀kẹ́ wa káwọn máa sọ jáde bẹ́ẹ̀ kí ló tún kù wọ́n sọ́jọ́ kẹ̀kẹ́ lọ sí ọmọdé ó ti bẹ́ẹ̀ ni nǹkan ti bọ́ fún mi púpọ̀ ẹ ká tẹ́tí sí ọ̀rọ̀ alhassan al-basri wọ́n ní àdíṣe dáadáa ṣe rere níbi ewu tó bá tó kù fún ẹ ọ sì rí àforíjì níbi ewu tó ti rí kọjá torí bẹ́ẹ̀ kọrọ ewu tó bá kù ọ̀pọ̀ bóyá yìí tó kù yìí ni wàá fi rí kí ọlọ́rọ̀ ọba ìbádàlá àwọn ọjọ́ jẹjẹ tó kù fún wa nínú àwọn ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdọọsì èyí tó ṣe yí àtìkú lè máa rẹ kàn pé òru lẹ́yìn tó kọ́ ní ilé wa bẹ́ẹ̀. akúndé ọjọ́ díẹ̀ torí bẹ́ẹ̀ ká ṣe wọ̀síwọ̀sí níbi ìsinmi wa ká ṣe kọ orú kéré ká sì ṣe wàhálà lórí títẹ̀lé dọ́lọ́ ká wá pèsè fún ọjọ́ kẹyìn torí ayé gbogbo tó wà láyé àtayé gbọ́dọ̀ tó wù kọ́ èyíká tá a lè ní bàbá ni òótọ́ bá jáyé tọ́lọ́ ọba àdìgbà lájọ yé wa ike àwọn ọjọ́ ọjọ́ sì yí màdúdà ọjọ́ tó ń yé ni ó ló ń kà ìbúkú náà láti kà pẹ́ẹ́tọ́ ti kéré báyìí ìbùdó ìjọba ti rọ̀ fún ọkọ̀ wọ́n ti tẹ́lẹ̀ gbogbo àwọn ọjọ́ ayé òru ni ọ̀sán ni tọ́jú àwọn ọjọ́ lọ́lọ́lá ọ̀dà akéyẹ̀ fọ́nú nípa rẹ̀ tọ́lẹ̀ sọ́jọ́ sòwòsòwò tí ọ̀bá kọjọ́ tí ó jèrè ọjà tọ́tọ̀ bó wọ́n ta kó ní bí láti nígbò wọn ló tó wọ́n jèrè ìyá ìgbà nàlá ẹ má gbàgbé ohun tó rí lẹ̀ nínú sọ̀mí káyì nínú hadithi àríṣà rọ̀jò ọlọ́run sàlẹ̀ àìsà tó sàlàyé fún wa pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àlùfẹ́lẹ́ àdìgbà tí wọ́n wá gbẹ̀yìn rọmọdọ́yìn tó bá ti wọlé èyí tá a ti sàpẹ́pẹ́ sábà yìí ṣáàtìdá ní ìdárọ̀ ànábi sọ́mọ́ lọ́wọ́ àlùsọ́lá yóò fàyàwó kò ní fẹ́ wọn mọ́gbà yìí kò ní sí lọ́kọ́lẹ́yà pẹ̀lú wọn. wà á fi alẹ́ ìlà ọ̀rú rẹ̀ lẹ́ni yóò jí fúnẹ́fìlà bákan ní àwọn ará ilé rẹ̀ á jí wọn. a máa yí wa fífa níbi sọ́mọ́ lọ́wọ́ àlùsọ́lá ó máa ń tẹ̀sà àwọn mẹ́wàá gbẹ̀yìn ọ̀rọ̀ náà yìí pẹ̀lú àwọn mẹ́ẹ̀sì náà èyí ló ní pé kò sí níbi àwọn yòókù nínú àwọn mẹ́ẹ̀sì náà tẹ́bi sọ́lọ́ náà sálá máa ń gbé àkókò sì tún wà fún wa káwa náà gbìyànjú kápọ́ sí àtẹ́bi sọ́lọ́ náà wà lọ sálá nínú tẹ́sí máa ń ṣe òun náà ní ìpìyà òun ní kò lè àní gbogbo òru àti ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ òru rẹ̀ báyìí pàpà jùlọ mẹ́wàá gbẹ̀yìn ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ fìlà ni máa fi yẹ. nínú fẹ́ èyí tó ti bá níbi sọ́lọ́ àtàlà máa ń ṣe onígbé tó bá ti dé fìlà yìí kò fi gbọ́ lórí ti ẹ̀ nìkan á fi ti àwọn ará rẹ̀. irú bó ṣe máa ń ṣe pẹ̀lú ìyá wa Àìṣà radiyallahu ta'ala anha wa ardaha tó bá ti kérò méjì méjì tán tó kù sáàtà tó kéwé tèmi yóò ti àwa Àìṣà radiyallahu ta'ala anha láti kéwé tèmi nínú fífi máa ń sin àwọn ará ilé ànábi sallallahu alaihi wasallam àníyàn jáde yóò lọ bá Fátímà àti àlì tó jẹ ọkọ rẹ̀ yóò máa sọ fáwọn méjèèjì yìí pé àlà àtẹkù màálí wọn tún sọnyẹ yáà rẹ fẹẹmí sì bèrè kẹyìn rẹ sì lẹnu la kọdà ọmọ mi kàtọ radiyallahu òun náà ju ànábi lórí ìṣesí sallallahu alaihi wasallam tí wọn bọ òrùka tiẹ náà sílẹ̀ àlọpàlọpà lóru náà àwa ti àwọn ará ilé rẹ̀ lẹ́sìn tí wọ́n máa sọ fún ọ yí pé àsọ̀lá àsọ̀lá ẹ̀kírò ẹ̀kírò yóò sì máa ka ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba fún ọ sọlọ́ ọba ní wà àbúrò àtìlẹ́kàdé sọ̀lá wọ́n sọ̀lẹ̀ àlẹ́ yìí ha fara ilé rẹ̀ láti irun kíkí kó o ti sùúrù lórí bẹ́ẹ̀ ìtumọ̀ra ní kókò ní fẹ́ràn ọlọ́run láti ṣe ìwọ́n ti sùúrù sínú sẹ́jọ́sì èyí tó àtẹ́bí sọ́lọ́ àṣàlá tó fi sẹ́ta nílẹ̀ wa gbẹ̀yìn rọ̀mọ̀dọ́ ó sì tó kú díẹ̀ níbi ẹ̀rí òun nípa àtẹ́bí ó máa ń yí ẹ̀bá fáwọn ìyàwó gbà yẹn kì nínú sẹ́yìn jọ òun ní pé kéde ẹtú jẹ́ kó jẹ́ sí ńlọ ìsínú alọ lára di tààrí nígbà tó bá wà nílẹ̀ wa gbẹ̀yìn èyí tó ń pè ní ìyàwó lówó sọ̀rọ̀ àwẹ̀ àgbàyíká pé fẹ́ sáàrì tẹ́tí sáàrì sọ̀rọ̀ àdébí sọmọ bá ń sàlá ọlẹ́ tí ọba gbégbá yìí kó kọ́ya jẹ́ ọkọ ní sàárì sísáárì ṣùgbọ́n kọ́ wa ní jẹun rárá kọ́ máa tẹ̀yẹ̀ wò àdébí sọmọ bá ń sàlá a máa wáyé fún níbẹ̀ wá gbẹ̀yìn rọ̀mọ̀dọ́ nínú kẹta àdébí sọmọ bá ń sàlá tóbi sẹ̀sà níbẹ̀ wá gbẹ̀yìn rọ̀mọ̀dọ́ yìí òun náà yà lẹ́ àtìkà ìtakú ìmọ̀tàlá fújọ ìdọ́gbọ̀lọpọ̀ wá ti fẹ́ àtẹ̀fẹ́ pàtì rẹ̀ ẹlòmíì lé lóhun ní bùkátà ọmọ àgbà gbogbo bùkátà yìí lè ọjà lómi lè ọjà rárá yìí o ẹ tẹ̀bí kẹ̀kẹ́ sì bẹ̀ tẹ̀bí kò sí ohun tó lè dín ìwò lọ́wọ́ àti tó wọ́n bàtà fẹ́ gbólóko àyàlá wà wọ ẹ̀kọ́ wò òun náà lè kú ẹ̀dàpọ̀ ẹja wáyé fújọ mi ànábi sọlọ́lọ́ àṣàlá níbẹ̀ wá ìgbẹ̀yìn Ramadan yìí a máa fi àlẹ́ ìgbésà láti fi wá lẹ́yìn láti pàdé òru àti èyí tó ṣe é ṣe nígbà míì ó lè jẹ́ àwọn ọjọ́ tó ṣe yí pé éjì òpè tàbí ikú ṣe pé méjì òní pé àti tọ́sẹ̀mù kódà níbi sallallahu alaihi wasallam nínú hadith abdullahi ibn Umar radiyallahu ta'ala àdìsúbọ̀ ó ní sẹ́ni kan fẹ́ yín bá tẹ̀ wá lẹ̀ tí ó sì ṣe gbogbo ọjọ́ mẹ́wàá yìí fọ́lá ayọ̀kọ̀ làbàtà alàkùsàfọ̀ ìsàwádìí fọ́lá ìjásí pé méje tó kù tí náà tí ó ti parí ẹ̀ àjọ àti àtẹ́bí sọ́lọ́ àtúnlá tọ́tọ́ àríṣà ìkọ̀bà rí ìfẹ́ ọlọ́ ọ̀húnmá ìṣẹ̀tà àfọwọ́ òfúfú làákùwà fáàfù àti. ìyá ìlà dàlá nígbà táwọn ìwà wọn parí lọ báyìí ìjọ ìjọ tó ti wà lẹ̀ òun náà níjọ ti zẹ̀dá lòdìdì wíwọ jágà wíwọ jágà ìtúlò àwẹ̀ rọ̀mọ̀dọ́n kí ni ìdájọ́ rẹ̀ ọ̀rẹ́ yẹn ni pẹ̀lú ọ̀rọ̀ àtàwọn nínú sàbí àtẹnì sallallahu alaihi wasallam wọ́n ti ti ọlọ́run sallallahu alaihi wasallam ó ń bẹ jágà ní lẹ́sẹ̀ kí lọ́pàá tó wà ní ìdáyọ jágà yìí ìdáná bá àwọn ẹni tó jálẹ̀ ìdílé àti tó wọ́n rú kúrò níbi ìmọ̀ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn níjọ ọdún káwọn náà ti báwọn akọ̀rọ̀ kẹgbẹ́ nínú ayọ̀ tẹ̀sẹ̀ tí wọ́n yọ nínú àǹfààní tó wà tó jágà yìí tó fi la àtúntò nínú ìgbàlú bá wà tó jẹ́gà yìí yóò jẹ́ àfọ̀mọ́ fọláwẹ̀ nínú kùdìẹ̀kùdìẹ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ tìtù àtẹ̀sẹ̀ èyí tó ti gbọ́ wáyé nígbà tó yẹ gbà rọ̀rọ̀ lọ́nà. nínú ìgbàlú bá wà tó jẹ́gà yìí òun náà ní pé yóò lè fi ọpẹ́ hàn lórí ìdẹ̀ra tọ́lọ̀ ọba ti fún yẹn tó ní ká bẹ̀rẹ̀ rọ̀mọ́dọ́ mélòó mélòó ojú tó ti rọ̀ ilẹ̀ ilẹ̀ ti fàá táwọn tọ́lọ̀ wá fẹ́ dáadáa wá ní ìdí wọn náà ní bó ti ṣe bálabàlá lóbi ní sẹ́ńtítírì ẹ̀rí káwá lè kọ́ pẹ́ hẹ̀ kọ́lọ́wọ́n bá ní sáré parí rọ̀mọ̀dán yìí àtàwọn ọjọ́ ti tọ́ lọ́rùn fún àtàrí ṣe bẹ́ẹ̀. ìgbà wa lábùdà tó lẹ́sìn àbáṣe wọ́n ti ọlọ́run tẹ̀lé àìsúwọ́ wọ́n ti ti jẹ́ ọlọ́run tọ́lọ́ lọ́wọ́ àìsọ́lọ́ ó ti jáda ó ti ní dandan ó jẹ́ àkọ́bọ́ fáláwẹ̀ kúrò níbi ọ̀rọ̀ ọ̀bàjẹ́ àlùfàṣà àti ẹ̀sẹ̀ ó sì tún lè jẹ́ tó ìrọ̀lẹ́ta lè lọ́nà yìí kó jó jẹ nípa bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ bá wọ jáka yẹn ọ̀bùnà sọ̀rọ̀ kí irun tó ń tó ìyẹn ọlọ́run bá sàá ní sọ́dá pọ̀tù péjèrè tó lọ ọlọ́run gba ìgbàgbà lórí péjèrè. abẹ́ńtọ́ bá wọ̀ lẹ́yìn ìgbàgbà ti kí irun yìí dìtàn ọ̀gá ẹ̀sìn sádà kankan nínú àwọn sádà kankan wọn bá ń ṣe. jáka yẹn àdéhà ló pin dandan fún ó pin dandan fún mùsùlùmí tó ṣe wípé ó ní kápá àtiwọn jáka yẹn ní àṣeṣí lórí ìtẹ́tún dípò káàkà àtàwọn ará ní rẹ̀ fọdìdì ọjọ́ kan òru kan ọ̀sẹ̀ kan ẹ̀rí. ṣùgbọ́n tó wájú pé ìṣẹ́ tó dín lọ́wọ́ kojú tó wà dára ní rẹ̀ ọ̀jẹ̀ nìkan lọ à òpin dandan fún àwọn jágà sábà wà àwọn jágà ẹ̀ nígbò láwọn ìgbà tó sẹ̀tọ̀ a lè wọ ọdún kọ̀ọ̀la ọdún kọ̀ọ̀tùlà bóti wà nù hadith abdullahi ibùdó ọmọdé ọba rọjò ọlọ́run tàlà àdúgbò wípé jáka yọ àwọn máa yọ ní ọdún kọlà àbí ọdún kọtùlà ẹ wàá rásìkò tó lọ́lá jù tá a lè mú wọn jáka òun náà ti sọ bá àgbáyé láàárọ̀ jọ̀rọ̀ kó tó lé pé àlọ́ jọ̀rọ̀ rìn bóti hadith abdullahi ibùdó ọ̀rọ̀ rọ́ọ̀dì ọlọ́run sàlẹ̀ àdúgbò wọ́n lè fi jẹ́ ọlọ́run sọ̀tọ̀ ọlọ́run àdúgbò ọkọ̀ àti wíwọ jágà ìyẹn sàgáàtù fẹ́tẹ̀m pété ayọ̀ jágà yẹn ọ̀bùlà kúrò jì tẹ̀sí ìlànà ọdún ní báwọn èèyàn lọ sí ọ̀rọ̀ yìí. ọbẹ̀ yìí ké àti ọyẹ káṣíṣe wọ jágà yìí báàsì wá bèbè wọ́n tó ti tẹ̀lé àti fún dáhùn ìlú ọ̀jágà ìyá àgbà dandan kí ló wá tún ti wọn jágà èyí tó ti bá wọ àkọlé jágà yìí wọn fẹ́ ká wọ bìkẹ́yì láti wà lù wọn fẹ́ ká wọ pẹ̀lú sọ èyí tó ti kó ní sọ bí ká máa dá kọ pébí èyí tá pẹ̀lú mọtò mọtò yẹwò lábàbà lóko yẹwò tó bẹ́ẹ̀ kì í ṣe pẹ̀lú kéèlì láwọ kọ́ba ajábí bá padà sọ ní ohun tó ṣe déédéé mútu mẹ́rin yẹn nínú nínú kéèlì ajábí bọ́ yẹn ká fi kí ẹ̀ múlẹ̀ dáadáa tóbi má kéré ọmọ àdìgbò kò ní pé bàtẹ̀ ló lè dé. bákan náà sábà fẹ́ wọ́n jáka ìrẹ́ kíláàsì wọ́n jáka ó jẹ ní ó jẹ táwọn yẹn jẹ ọdúnlọ tó jẹ rẹ wa kọ wa lọ fi èrè kò wọ́n jáka ọ̀dọ̀ mi àjàtà àwọn èèyàn sábà jèrè sábà jèrè ayàfẹ́ rò ṣùgbọ́n pé èdè kẹ̀kẹ́ ni wọ́n á fi kọ́mọ èèyàn kẹ́ wá jẹ àbí ètùtù náà tún wọn jágà ibi ètùtù tí wọ́n kó lára ẹ̀ wà onílẹ̀rọ̀ ni wọ́n jágà àbò ń ìbẹ̀ wọn jágà ló lè pé yéé jì bẹ̀ ewúrẹ́ ni máa ń bẹ̀ tó nípa bẹ́ẹ̀ oúnjẹ tí àwọn àdàbí yìí máa ń jẹ òun náà lè yẹ máa fi wọn jágà àtúnjẹ tó jù nílùú ìrẹsì lọ́pọ̀ jù ẹ má jẹ àfàrọ̀ kódà láwọn àdúgbò màlẹ tó ebi bíi kámbòjì nírọ̀lẹ́ tí wọn tún jẹ tí rọ̀lẹ́ òun bíbí wọn tún tún kárẹ wọn pa dábàá pọ bí wọn sàrẹ náà wọn jẹ lúwẹ làárọ̀ wọn bá tún tóbi aago méjìlá wọn tún lọ da gbogbo tòun ti bẹ́ẹ̀ náà ní ti kọfẹ sí fi sílẹ̀ sí ti wọlé tó ń jẹ tó ń bọ jù tó ń jẹ ní بكذا هو أن صحيحين لفظ عبد الله بن عمر رضي الله تعالى عنهما ونجد الله صلى الله عليه وسلم جاكاي حسيني لنا في يعني كما زكاة الفطر فما جبت بني من نبيد وجبت بني من جير أمنا فما لابي كبير أجمعني أبو جبرني من المسلمين لما ويسوع الله ẹ wá rí wọn ti tẹ̀lé jérò yẹn ó tó jẹ tí wọn jẹ nígbà yẹn yàwọn sàádà tẹ̀lé ọlọ́lọ́ àdìsọ́lá wọn rìn jùlọ àdúgbò yà ní ìgbàjúmáyé níbi tí afọ àbùsà yìí nìyí kò déré rọ́ọ̀tì ọlọ́run tẹ̀lé àná ó ti àwọn máa ń wọ àwọn wọ jágà lásìkò jíjẹ ọlọ́run bá ọlọ́lọ́ àdìsọ́lá àwọn ní ojú ọjọ́ mọ́tò mẹ́rin nínú orí yẹn afọwọ abu sa'id al-khudri rọjò ọlọpàá dàlá ọwọ àni oúnjẹ wa ká ṣe ń jọ yẹ òun náà ti ṣàyẹ̀wò irun àtúnṣe sẹ́lẹ̀ yẹn dàbí tó èyí tó lé ní ọ̀sẹ̀ tó ń kẹ̀kẹ́ àjọra yìí wọ́n ọkọ̀ àti tó jẹ́ kíléwèlì ìyẹn fẹ́ dàbí pípínrín yàtà dàbí tó rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ti sábò àti dàbí tó sọ́kẹ̀ gbẹ. sọ́dún bá bẹ́ẹ̀ ó ní sẹ́lẹ̀ àdìgbà yọ wọ́n là ẹ̀ ti rú ìgbà àkùkọ káàdì ẹ lọ sóró ìlú lọ́jẹ́ kẹ̀kẹ́ náà òun ni ẹ Eri, bákan náà jágà yìí àwọn ọlọ́lẹ́tọ̀ ti táwọn ọ̀rọ̀ àwọn tálákà ni àtàwọn aláìní. àdúgbò tó lè gbé títí oṣù ṣùgbọ́n owó oṣù nígbà yẹn kò jẹ́ ẹ̀ka wọn àti fámìlì ẹ̀ àwọn náà a lè wọ́n jágà fún a lè wọ́n jágà fún ẹ̀rí ìbùdó ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tọ́lẹ̀ lọ́sí jágà òun ní gbogbo ẹni yóò tọ́ bá fi kó lè gba kàfá táwọn bá ń pè ìfẹ́ rẹ ẹni tọ́ dá rẹ̀ bí irú ẹni tọ́ lọ já rẹ̀ lọ́sẹ̀ rọmọdán ẹ mọ̀ fáráfùnrin fẹ́ lọ bá tẹ́bi sọ́lọ́ wa àtàlá ilé alex òun parẹ́ kí ló ń wẹ parun títẹ̀ òun bá rọ́ bíyàwó òun bá ta sí mọ́ lọ́sẹ̀ rọmọdán èyí ọlọ́run fi sọlọ́lọ́ ó sì lè gba bí oṣù méjì lera lera ó sì tọ̀ ìbáwọ̀ ẹjọ́ kẹ lọ́dọ̀ rẹ̀ tó lè fẹ́ kúkọ ọmọ orúkọ lòun ó sì tí o sì lè bọ́ aláìsí ọgọ́ta àwọn sixty tí wọ́n jálẹ̀ tó lè bọ́ wọn ó sì tọ̀ owó tẹ owó ò lè bọ́ wọn lọ́ba jókòó lọ́ba ti di wọn padà wá gbé sára àfàtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àrùn sẹ́lẹ̀ ìṣọ́lọ́ba arákùnrin ẹni ọdún rẹ̀ padà gbé kínní ìlọsí sàárà fáwọn alẹ́ mi wọ́n wá ní ìjídé ọlọ́run mọ owó wájú mọ wẹ̀yìn mọ wọ̀ tún wọ́n wọ̀ tún lágbègbè gbé ní agbègbè kejì kọ́sẹ́ni ó tó sùn táwọn ìjọba ọlọ́run bá ní ọ̀dà máa gbé lọ wọ àdára ní ìrẹ̀ lọ jẹ́ tó nípa dé gbogbo ẹni tó bá ti lẹ́tọ̀ọ́ sí kan fáà nígbà tá a bá ń pé ọ̀rẹ́ ẹni tó dá ẹ afẹ́ gbọ́ ìyá ọgọ́ta òun náà wà tó ẹni tó lè ṣe dákun ẹbí mi náà ni mo ti mo ní irúfẹ́ ẹni yẹn ọlẹ́tọ̀ọ́ sí dáadáa. àlègbèjágà kìí ṣe pé tọ́wọ́ àgbẹ̀kùn lágbèjágà fún àbẹ́nidá fẹ́ fa ẹ̀mí rẹ̀ ọ́ àlọ́ gbèjágà dị lọ́ni ọ̀yà àtìdàlà gbàládùúgbò ọba àgbẹ̀kùn kiri yá fún ọ ti jágà gẹ́gẹ́ ni kò yọ fún ara kó fún ara ti àti súnmọ́ àwọn tálákà táwọn ẹni owó náà wò awa na àwa náà máa jẹ nǹkan ẹ bàbá kẹ̀kẹ́ bá kẹ̀kẹ́ kékeré ni wà bẹ́ẹ̀ òun kẹ̀kẹ́ fẹ́ kọ́ wọ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n ìyẹn lè rẹ́ rẹ̀ táwọn bá tó wá rẹ̀ dá àwọn gbajáka gbajáka làwọn bí àwọn ọmọ ọmọ oṣù kan tí wọ́n pọ̀ káàkiri yẹn ẹ lọ tọ́sí fáwọn tálákà ti bẹ̀bẹ̀ ìyẹn ni pé àwọn tálákà tí wọ́n gbèlú gẹ́gẹ́ òwúlá tọ́ba dájú bá wò ló wa ọ̀pọ̀lọpọ̀ anẹ́lá sáàrọ̀ rọ̀ àní bùkátà tó gbó rẹ̀ sí àti gàrí àtàwọn oúnjẹ láwé tọ́ ààrẹ tó ní bùkátà sí àtìlẹ́ni tó ní ibi ẹ̀ ajájúba ìdìbò ẹgbẹ́ fẹ́nìkan lọ́ọ̀ ọ̀gbẹ́ bóyá ìgbòkè lọ́ọ̀ فاتقوا الله ايها ولكم ولسائر المسلمين في مشارق ومغاربها فاستغفروا واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام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 òun lọ tó bọ́sù pẹ̀lú wípé aláṣẹ kéde ìwọ̀n rọ́ọ̀sù gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ìdèzùn ìtọ́jú péré yóò wà àfikún ẹ̀ tí ọ̀rọ̀ àfijẹ́ dábì àjàdì kọ́tùlù gbọ́dọ̀ bá jẹ́ dábì àjàdì bàbá òfin bóyá sọ́kùnrin ní kíni òun ní ìdọ́jú tọ́wọ́ àjàdì bí ọjọ́ ọdún àti pọ̀ yìí òun rẹ̀ ní ọdún jágà bọ́sì pẹ̀lú wípé aláfẹ́fẹ́ lè gbé wọ́ọ́rọ́ ìbádọ́lá kálọ̀ ọmọ ìfẹ́ ìròyìn dandan ni o alẹ́ nìta àyà ojúlówó ọ̀rọ̀ yẹn ni yìí ṣe fásitì kìfáyà táwọn pé táwọn ọ̀gá bá ti ṣe àwọn míì lè má ṣe síbẹ̀ yẹn lẹ́nu yóò wá ní lọ yìí ní jẹ́gẹ́rẹ́ tó fi lọ àti bẹ́ẹ̀ nígbà tí wọ́n lè fi parí àtò láti sọ fún wa pé kọ́dà kó tó di bá báwẹ̀ ìdìdà láti bẹ̀rẹ̀ rọ̀mọ́tọ́n ló ti ẹ káká sọdá fẹ́wọ̀ ọdọọdún lẹ̀dẹ̀ bí òní dáńtò ní o ti wà lọ́wọ́ rẹ̀ yẹn. sẹ́wọ̀ yìí pé ọdún yìí òun ní ilé yẹn báyìí eré ọ̀rẹ́ mi ọwọ́ lọ́wọ́ ọba nìkan lọ́wọ́ lórí bí ọ̀rẹ́ yẹn ni fẹ́ẹ́ kákẹ́ ọ̀rẹ́ yìí yẹn láti gba sí òrùn láti ga sókè níwọ̀n ọba tó tóbi bí sáàtì báyìí ló ń tẹ̀ tó ìyẹn wàá sọ pé ká sọ fáwọn lè títí bí fá àárín tí ọba àtàwọn lè jẹ nìkan lórí ajá nígbà ní kẹrùn táyì ló ń tẹ̀ tó. ìyára kẹrùn ẹni tì ni wọn tí wọn kọ fún àwọn ẹni ìsáájú rẹ ìyàwó ẹni tí wọn wà lórí ìlànà nẹbi sọlọ lọọfà ni ọsọlá táwọn ẹbí lè ti wá ní gbogbo kí káwọn ẹ kọ sí wọn ọ̀dẹ̀fà àlékún ti tún dẹ́sí ọ̀tún dẹ́sí lọ́kùnrin àbáyọ̀ ọ̀sìn bákan náà wọ́n sì mọ ọmọ àwọn ẹni ìsáájú rẹ̀ pé wọ́n á tètè máa kí wọ́n lò ètò pé gbogbo aṣọ ti lọ gbogbo àkókò ti lọ ọ̀dọ̀ ni pé wọ́n fi rọ̀ yìí. ọwọ́ àtọ̀ hadith abdullahi mọ̀tẹ́m kọ́lọ́ jáde pẹ̀lú àwọn èèyàn ní ọjọ́ ọdún jágà àbí ọdún léyà. afọ̀yẹ́ wa sàtàkó kí ó ti mọ́mú pẹ́ kó tó jáde nígbà nígbà táwọn àwọn ẹgbẹ́ lálẹ́bí sọ́lọ́ bá àtẹ́lá níjọ́ kìíní àyẹ̀ níjọ́ kìíní àyẹ̀ níjọ́ oníyì. àwọn ti parí ròyìn ìdìwà báyìí. wọ́n fẹ́ gbé láti fi kí ni bẹ́ẹ̀ náà ti mọ̀ lù sí wá bíbá yìí. pípọ́ bá kẹ̀ jẹ́ bí irun iléyà yọ ọjà tó méjì. mo fẹ́ láti ọlọ́wọ́ bá sùhánù wọ̀tàálà á fi kí i láti kiri á fi kiri. ọ̀yà bíi sẹ́wọ́n káàkiri sábà láti wá kẹrù ẹ̀yìn tọ́ba jáde pé ní ọjọ́ ìṣúná náà ní ẹ̀yìn ti lọ́ọ́ sí. ọbẹ̀ ìfún onígbà náà bá yẹn fi sọ̀rọ̀ àdìgbò tó hàgẹ́ ìyàwó ti parí òun sẹ́yìn sẹ́yìn látàsìkò yìí lọ. ṣùgbọ́n ẹ̀yìn tí tọ́ba rọra lọ́wọ́ díẹ̀ láti wá bá fàsìkò díẹ̀ sí yẹn á fàsìkò díẹ̀ yẹn ti dára fi sí yẹn nítorí àtiwọn jákàdé o ẹni bóyá kọ̀tọ́ wọn ló ń sùn tó fi di káyìlá tó àbọ̀ fi kó kú wà níbẹ̀ lásìkò tó lásìkò òwúwẹ bóyá kó ti sáfì níbi tó wọn ti kọ́ kí ló ń fi ṣẹlẹ̀ àjáde lọ́wọ́ lè kí ọ̀rọ̀ yìí ṣe lọ́jọ́ mi lọ́sẹ̀ lé èrò yìí ṣe pápá wọn ti rẹ́ káàkiri ibi tó ń gbàgbàgbà wọn ti rẹ́ káàkiri àyà àti bọ́ọ̀kà ló wọn ní kò sí ibi tó ń lọ́lá tó àtìkọ́ àtúntì tí kọ̀ǹtíṣàn kan bá dé olódòdé ajálùbá rẹ̀ pé òye ti wà àti wọn lọ́kọ́ tó láti lè yá ìgbà dàgbà àti tọ́jọ́ tí wọ́n yẹ bá mọ́tọ́jọ́ ayé ẹ má jà gbàgbé àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní nínú ẹ̀rọ ẹ̀dí ká wẹ̀ léyìn bá wẹ̀ tẹ́lẹ̀ kọ́ wẹ̀ lọ́sẹ̀ náà ká sọ̀ ẹ̀nu ká wọ́n sọ ló wúlò tó wù àmàlí gà àwọn èèyàn bàtú náà wọ́n fẹ́ sọ̀kọ̀ wọ́n fẹ́ wọ́n sọ tó wù wọ́n tún wà ń lọ sí ẹ̀rẹ́ nínú rọ̀rọ̀ náà. wọ́n ti lu àyíká yìí lásìkò tó ṣe pé wọ́n ti tu sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́wọ́mọ́ wọ́n ti lu àṣà ìṣọ́ àdúgbò yẹn pẹ̀tù ṣáà láburú bá ti kéde akéré àwọn èèyàn tún jáde wọ́n dáná wọ́n jí dúkìá àwọn èèyàn kó lórí yìí pé àwọn ọ̀tá àtọ̀rọ̀ kẹ̀rẹ́ ọ̀sán pé ká fi ọ̀dẹ àárọ̀ àgbà àtọ̀rọ̀ nínú ẹ̀kọ́ ìlẹ́kọ̀ọ́ pẹ́ obìnrin táwọn sọ́kọ́ dàrí ìbáàdà ní tábẹ́bí sí lọ́wọ́ ọmọ sọ̀hánù ọ̀tàrà káwọn abẹ́rẹ́ bá gbàgbé ìfẹ́ ìlú lọ́ àkọ́yé ìwọ́lù láàyè ọ̀kọ̀bá ìlà àkọ́yìnlá. ọlọ́wọ́ ọba tí ọba tó mọ ìdìbò lẹ́sì ní gbàgbé tọ́lọ́wọ́ èèyàn àti ńlọ́wọ́. obìnrin tọ́lọ́wọ́ bá tó alẹ́ sí kéde pé wù pẹ́pẹ́pẹ́ ìyá ìyá lásìkò tó lú lágbára kí ẹ tó máa lọ síbi bẹ́ẹ̀ tó ìwọ tọ́tọ́ rẹ wà tí ọjà ìbáàdà tí ọjà ti para tọ́tọ́ rẹ wà yẹn lálọ́dẹ̀ lọ́dà nínú àwọn ẹ̀kọ́ ayélujára ti tẹ̀lé òun náà ní pé yẹn jẹ òun náà ní pé yẹn ọjà ti lọ sí pápá láti lọ sí ọ̀rọ̀ pé yẹn jẹ tàbí dùn. bákan náà bọ́tọ́ wà bẹ́ẹ̀ òun náà ní pé yẹn gbólóhùn ọlọ́run والله أكبر الله أكبر ولله الحمد في رابي لما لما إني زي لما ومي دارعو في لما بعد دارعو خلاص ومسلم ìpàdé tó ti ilé ya kọ̀ làbíyẹ kì í ṣe pé àwọn àgbẹ̀ irú ọdún jákà ní ìdíjọ ìyọ̀kẹ́ náà wọ́n bá fi ń ṣe o abáfi ṣe lọ́jọ́ kejì ọdún ti sọ́dọ̀ ìyẹn kò sí bá máa wí tẹ́kìlérò lọ tábà ti wí ìdìgbà òun ní pé tilétilé tọmọtọmọ ìyàwó tìyàwó ni wọn fẹ́ ká múra wa lọ sí ẹ̀yìn kódà èyí lórí àwọn obìnrin tí wọn ń jà àlejò obìnrin tí ń gbà àlejò òun ni òun lè ní kírun ni torí tó bá kírun sọlá tó hà ọmọ ìwúgbà kíkà tó bá kírun ìrun rẹ̀ lálàáfíà torí mo máa jẹ mo tí mo máa fi lálàáfíà òun náà ni àtọ̀hà rọ kéèyàn mọ obìnrin yóò sì mọ wọn ní kírun ẹ̀dá wọn yẹ̀ bá nígbà tá bá kírun lọ́wọ́ tá a bá kírun tẹ́ kí lè má mú ti bá ti sọ̀rọ̀ tó ń ṣàdúrà àwọn ní ọ̀sán àtẹ̀sí wọ́n fi ẹni dáadáa táwọn èèyàn wà lórí ẹ̀ àtẹ̀kọ́ nínú àwọn ọmọ nínú àwọn ẹ̀kọ́ èyí ti bẹ fún ọ̀rọ̀ àìsí òun náà ní pátá bí ẹ bá sọ̀rọ̀ kí ẹ sọ̀rọ̀ nínú àwọn ẹ̀kọ́ kọ́kẹ́ káwọn lè lọ síbẹ̀ sọ́ni ọ̀bá jí débi ilé yẹn orí sùn sábẹ̀ lórí rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ afẹ́ká tètè lọ kò sí lẹ́fílà ká tó kẹ́rìn kò sí lẹ́fílà lẹ́yìn ìgbà tá a bá káwá kíra wa kọ́ tó irú èyí tó bá ń tẹ̀lẹ̀ òsì wíwá ìsìnlẹ̀ pẹ̀lú ká tóbi takọ́kọ́ lọ́wọ́ nígbà wà ní ìsò. اللهم تقبل ما تقدم وأعين على ما بقي وتقبل منا إنك أنت السميع العليم أنبياء الله سبحانه وتعالى وما هو من منه ذلك ọlọ́run gba lẹ́sìn fún wa nínú àwọn ẹ̀ka gba ni ọlọ́run gba lẹ́sìn fún wa nínú lẹ́sìnà dá sí ni ọlọ́run gba lẹ́sìn fún wa nínú sádàkà dá sí ni ọlọ́run gba lẹ́sìn fún wa. àwọn ìgbẹ́ ọlọ́run ọba sùhánù ọ̀dàlá ìwọ ọba tó pé ní ti túkù yìí ọlọ́run sàtúnjá rí ọgbọ́n nípa ọ sàtúnjá tó lè ṣe rere ọ̀rẹ́ wa lọ́wọ́ láti tún lè ṣe dáadáa láti tún gba onírọ̀rẹ́ ìjọsìn títún bẹ́ẹ̀ ọwọ́ àgbà lẹ́sìn fún wa. الله عز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم نقم fún islam ló ń gbà káwọn mùsùlùmí o gbogbo ohun títí ẹ̀bà làwọn tó ń tẹ́ bọ́ yẹpẹrẹ wọn ọ̀dọ́gbẹ̀rẹ̀ àdá àti ìlàwọ̀ ọ̀tẹ́sì bá lè pa wọ́n rẹ ọlọ́run lákòókò wa lọ́fẹ̀ẹ́ balẹ̀ lórí nàìjíríà àlàáfíà ọ̀fẹ́ balẹ̀ dá padà lórí nàìjíríà ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláǹtẹ̀ wa alọ́wọ́ àwọn ọdẹ ọgbádùn tó wa ọ̀dàkùnjẹ àgbádùn bùkátà ti kankan wa ọ̀dàkùnjẹ òbí ya àwọn ẹni tó wọ́n ti wá jáde láti wọ́n kú sórí ẹ̀sìn ọ̀dàkùnjẹ àti àtúbàtà ìkálukú wa náà ọlọ́dà kùjọ ọjà àìdá àjọlá الله ولا يسأل يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قولوا إلى صلاتكم ورحمة الله تعالى